ẹ̀yin aráalé bàbá wẹ̀rí ńlá wọn ń dára o wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé Queen Naomi o bí a ṣe gbọ́ wọn ni kábíyèsí tuntun award contract láti ṣe àwọn CCTV camera sí Royal Mansion ẹ̀yin èèyàn lè rí pé èyí tó lágbára bí a ṣe gbọ́ o wọ́n ní ẹ mọ̀ pé àwọn olórí ní WhatsApp group wọ́n ní gbogbo contract kábíyèsí award wọ́n ní gbogbo ẹ̀ bọ́ sí orí WhatsApp group wọ́n ní bàǹtí wa ẹ ṣe gbọ́ nìyẹn wọ́n ní àǹtí wa ẹ bá bara jẹ́ o pé inú wọn ò dùn rárá. wọ́n ní nǹkan tí kábíyèsí dẹ̀ fi ṣe CCTV kámẹ́rà yìí sí ọ̀dọ̀ ìyàwó wọn Queen Naomi ní Royal Mansion nítorí gbogbo àwọn tó máa ń wá síbẹ̀ yẹn tí ò ń ṣe pé kábíyèsí ló rán wọn tọkọ ṣàdédé máa wá ẹ rántí ngbà kan tá a sọ fún yín pé àǹtí àǹtí wa ẹ̀ ó lọ síbẹ̀ tí ò ń ṣe pé bóyá ó ní appointment so gbogbo àwọn nǹkan báyìí òun ni kábíyèsí fi fẹ́ tún gbogbo àwọn kámẹ́rà tó máa wà ní Royal Mansion yẹn ṣe tó jẹ́ pé anybody tó bá wà ní títì gan kámẹ́rà máa mú ká tó wá sẹ́ pé ó fẹ́ yà sí inú royal mansion wọ́n ní latest camera òní kábíyèsí ní pé kán install ẹ rí pé bàbá wa ń ṣe nǹkan àrà bí a ṣe gbọ́ ọ kámẹ́rà yìí wà very very expensive wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fẹ́ ṣe gbogbo èyí nítorí pé wọ́n fẹ́ kí èèyàn kankan kó wá disturb ìyàwó wọn ní royal mansion ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé anytime ni Queen Naomi lè lọ sínú palace ní ìsìn nítorí páwọn olórí wọn ti fún wọn restriction ó níbi tán lè wọ̀ nínú palace yẹn tí Queen Naomi bá ní àwọn fẹ́ lò one week nínú palace wọn lè lọ bẹ̀ wọ́n lè lọ lò ilé ọkọ wọn ni kò sẹ́ni tó ń lé wọn nílé ọkọ wọn ṣó ti yé yín so wọ́n ní kámẹ́rà yìí wọ́n náà ti gba contract láti install camera yìí sí Royal Mansion o ipe bí àǹtí wa ṣe gbọ́ ní ọ̀rọ̀ yìí nìyẹn lórí WhatsApp group wọn ṣẹ̀mẹ̀ páwọn olórí ní WhatsApp group wọn ní ọ̀rọ̀ yìí ó fa wàhálà gan ipe ṣe ni àǹtí wa bara jẹ́ nígbà tó rí pé kábíyèsí tún ti award contract láti place the latest CCTV sí. Si royal mansion fún queen naomi fún gbogbo àwọn tó yẹ pọ́kàn máa ń rìn gbèrègbèrè wá sí royal mansion tí ò ń ṣe pé kábíyèsí rán wọn ń ṣe wá síbẹ̀ àbí tí ò ń ṣe pé wọ́n ní appointment pẹ̀lú queen naomi ẹ mẹ́pọ́n gbọ́dọ̀ protect ọmọ wọn àti queen naomi èyí ṣe pàtàkì èyí ṣe dán ó ṣe kókó nǹkan tó ṣe kókó ni nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kábíyèsí fẹ́ kó dópin wọ́n fẹ́ safety fún queen naomi wọn dẹ̀ fẹ́ kí ẹni tí ń ṣe ìyàwó wọn ṣé jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Atunde. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o àtúndé máṣọ́lá gist tv àtúndé ẹ̀yin èèyàn lé àtúndé bí a ṣe ń dé o ní Mashola Gist TV a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà tẹ́ ẹ̀ bá ti subscribe kí lẹ̀ ń dúró ṣe é subscribe so that tá a bá ti post ẹni gist ẹ̀ máa rí òkè òkè ní ọlá a máa lọ ọlá ò ní lọ ìsàlẹ̀ láìláì má gbàgbé kẹ́ notification bell yín so that tá a ti post ẹni gist gbogbo ẹ̀ ó máa máa wá sórí fóònù yín ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ ọ̀rọ̀ yìí kábíyèsí wọ́n ṣe bẹbẹ o wọ́n ṣe bẹbẹ sí royal mansion fún queen naomi ìyàwó wọn àtàtà ìyàtàdé ní káwò láti lọ ṣe cctv síbẹ̀ fún wọn torí pé wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀ wọn ò dẹ̀ fẹ́ kí anybody kó máa disturb wọn bẹ̀ àbí kó máa yọ wọn lẹ́nu wọn ní nǹkan tí kábíyèsí fi ṣe cctv yìí nìyẹn ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o allegedly la ní ká mú wá fún yín so ní ìsìn safety wà ẹ mọ̀ pé safety yẹn gangan ò ní kábíyèsí ń jà fún wọn ò fẹ́ kí nǹkan kan ṣe ìyàwó wọn àti ọmọ wọn so inú mi dùn nígbà tí mo gbọ́ gist yìí mo wá ń kí bàbá wa erin ńlá ipọ́n ṣe o fún nǹkan tí wọ́n ń ṣe fún Queen Naomi o àpò òun ò ní gbẹ o ọwọ́ wọn a máa lọ sókè o ní agbára ọlọ́run ẹ̀yin náà mọ̀ pé anytime ni Queen Naomi lè lọ sí palace torí pé ọkọ wọn ni kábíyèsí ìgbà tó bá wù wọ́n wọ́n lè lọ palace bí èèyàn kan tó test mi tó ní ìgbà wo ni Queen Naomi máa return sí palace Queen Naomi á return sí palace ẹ lè jẹ́ kojú kan yín torí bẹ́ẹ̀ ṣe ń sọ ìná làwa náà sọ Queen Naomi ò kúrò nínú palace yẹn anytime náà lè wọ palace ilé ọkọ wọn ni anytime náà lè lọbẹ̀ láti lọ rí bàbá wẹ̀rin ńlá ṣé bá a ṣe gist kọta ni wọ́n lọ ṣe weekend ńbẹ̀ so wọ́n lè lọ lo one week wọ́n lè lọ lo two weeks ìgbà tó bá wù wọ́n náà lè wọbẹ̀ so ẹ dẹ̀ mọ̀ pé safety wọn náà ní kábíyèsí ń jà ọlọ́run á dẹ̀ máa fi ààbò ẹ̀ á máa fi ṣọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ etí tó ń gbọ́ mi o ní ilé lóko àti òdi ọlọ́run elédùnmarè á dá sọ̀rọ̀ yín o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpẹjọ ẹ bá mi subscribe ó ṣe pàtàkì fún channel yìí ẹ dẹ̀ bá mi fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì God Almighty will bless you I love you thank you so much please share this video like and subscribe God bless you all.